إن الحمد لله نحمده ونستعينه ونستغفره فنعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد هذا قفون والله وبعض العلماء ọlọ́run tí o tó ṣe ní ọ̀rọ̀ fún wa láti pàdé lónìí láti wá tẹ̀síwájú nípa ẹ̀kọ́ tá à ń kọ́ nínú tírà Amirul Mu'minina fil Hadith الإمام البخاري رحمه الله تعالى ibi tí a ń lọ lónìí ibi tá a ń lọ lónìí òun ni báàbù bírò àbí báàbù bírò àbí a sọ fún wa níjọ́ ní wípé báàbù yẹn. sọ wípé báàbù sáàrántì àdẹ́sọ wípé báàbù bẹ́ẹ̀ ni àríwá kan kí lá tó lè sọ kí lá tó lè sọ àwọn èèyàn ti gbàgbé ara ìgbà ń sọpọ̀ àti pé báàbù yẹn ọ̀nà mìíràn láti gbà wọ́ ọ̀tà sọ ẹ̀wọ́ òhún òhún. مجموع مجموع mọ̀sọ̀ báábú báábú àmì mi sọ báábú àmì báyìí bọ́dá ìyẹ́ lè fún sọ̀kọ̀ báábú tó ti yẹ nígbà ilé ẹ̀rọ bàbá yẹn tó ti yẹ ẹ wà ní gbẹ̀rù àmì ama ama àmọ̀ tẹ̀síwájú. àwọn onímọ̀ nípa bá wò dáadáa bírò àbí ṣíṣe dáadáa sí bàbá sẹ́rí bírò yẹn téèyàn bá wò dáadáa á rí ibi mọ́ṣúárì bẹ́ẹ̀ ni àìmọ̀ ẹ̀kọ́ nínú èdè lárúbáwá àlùmọ́ṣúárì yá àmàlù àmàlà fẹ́ẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ mọ́sítárì irú iṣẹ́ tí fíìlì rẹ̀ máa ń ṣe òun náà máa ń ṣe ọlọ́run ní wàláwùlà dáfẹ́ ọ̀wọ́ ìnáṣá bá àbọ̀wọ̀ ìbá ọ̀ tí ẹ bá ti ṣe ìlọ́pàá mọ́sítà irú iṣẹ́ tí òun náà ó fún nǹkan tí ó di àpò mo rò pọ́nlá yìí ṣe wà. báàbù bẹ́rẹ̀ àmì ìtumọ̀ rẹ̀ gangan ni wípé bẹ́rù ìwáládé wà lédà tàbí àbàwò tàbí àbáwà tó wà ní báàbù yẹn bẹ́rù àìwáládé wà lédà tàbí bẹ́rùn wálá ní àbá tàbí àbá méjèèjì náà ní ọkọ̀ rẹ̀ bí a bí Qatada àdéyàn fìlìkárọ̀ bàmá yóò ṣáàbí àbá hù bàmá bàmá. náà báàbù ti ń sọ̀rọ̀ nípa kí ọmọ kí ọmọ ṣe dáadáa sí bàbá rẹ̀. mo rò pé wípé a ó ní ṣe dáadáa ọmọ sílọ mẹ́rin bẹ́ẹ̀ náà ẹ̀kọ́. hadith yẹn eléyìí tí a ìmọ̀ yóò fi mọ̀ wọn lọ́wọ́ ta'ala rahmatan wasi'a mo wá hadith yẹn náà wọ́n tó mọ́ wá nítorí pé náà bákan náà ó dáadáa àti bàbá náà sọ̀rọ̀ طيب رجعنا حديثه فلا الإمام البخاري حدثنا سليمان بن حارب قال حدثنا وهيب بن خالد عن ابن رومة قال سمعت أبا زرعة عن أبي هريرة رضي الله عنه قال قيل يا رسول الله صلى الله عليه وآله وسلم من أباه يرحمه الله وبي عبد محمد صلى الله عليه وآله وسلم ليري أن ربي يحبه تعالي يكن ما تسوى لبعد ما من شدادة يكن شدادة قال أمك قل ما مالي مالي قال ثم من لينا قال oríṣi ọlọ́sọ́lá lọ́wọ́ àríwá ìwọ̀sọ́lá mọ́lá ó tún ní olùmọ̀kì wọ́n lè gbé lẹ́yìn náà tá a tún ní oríṣi ọlọ́sọ́lá lọ́wọ́ àríwá ìwọ̀sọ́lá mọ́lá pé fúnmọ̀ olùmọ̀kì lẹ́yìn náà ó tún sọ wípé fúnmọ̀ mọ́ tá a tún ní kọ́ra àbàkì ó ní bàbá yìí ẹgbẹ́ wọn ẹlẹ́ẹ̀kejì náà kọjáde kúrò nínú ìgbà wáyé tá dáadáa sọ́rí àdéhùn yẹn lọ́dún àdéhùn bá kà yí gẹ́gẹ́gẹ́gẹ́ nínú àwọn oní umahat àwọn umahat tí a hadith alimami al-Bukhari rahimahullahu ta'ala da hadith yìí wà nínú sahih sẹ́fọ́n àwọn yẹn kí láta ń yìí hadith yìí ó wà nínú kitab al nínú sahih al-Bukhari rahimahullahu ta'ala báàbù man ahabbu an-nasi بحسن الصحبة بلوا الإمام مسلم نجوا جنو كتاب البر والصلة والآداب إمام أحمد نجوا يلو فا بجدك ألفاظ ويا تسلام أما جنو في حديث يبوا ويا تسلام إبراهيم علي بيودو أبو زرع أتدعو هريرة نجوا تبارا جاسد تبارا ساتيري أوتا نجوا لوا حدثنا أبو زرعة عن أبي هريرة أتى رجل سنة رواية أتى رجل نبي الله صلى الله عليه وآله وسلم فقال أدرك مخرج حديث عسل بكنا نقرأ بلاد بلا يبقى نعم وصفانا محمد صلى الله عليه وآله وسلم قل ما تأمرني kí la ṣe jírí anábì sallallahu alaihi wa sallam tó pa mí nípa ṣíṣe dáadáa anábì sallallahu alaihi wa sallam ní bírọ̀ ummak máa ṣe dáadáa sí wọn mẹ́rin tó máa ó tún tún béèrè yẹn béèrè anábì sallallahu alaihi wa sallam tó sọkè bírọ̀ ummak ó tún tó máa dàbọ̀ bí a fàkọ́ọ́lá bẹ́rọ àbá nígbà yẹn anáṣọ́lọ́ lọ́wọ́ àlẹ́ yìí wájú wàṣọ́lá wà fún un pé mọ̀ ṣe dáadáa sí wà láyé. ebi tí a ti bẹ̀rẹ̀ nípa àlàyé hadithi yìí òun ni ibi àwọn àlàyé tá a ti ṣe fún wa sẹ́yìn ní ìjẹjọ tàbí ìjẹdógún wípé anábìyàn Muhammad sallallahu alayhi wa sallam ó ti màmá ṣáájú lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ nítorí àwọn ìlera mẹ́ta tí ẹnìkankan kì í bá nífẹ̀ẹ́ mẹ́ àwọn ìlera mẹ́ta kan bẹ ìyá máa dá bí ni àwọn ìkan bẹ tó ṣe wípé ojúṣe ti bàbá ni ṣùgbọ́n náà ní pẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ òun ni ká ní àánú ọmọ òun ni tárúbíyà kárí ọmọ àjọjọ rí ọmọ náà ká ní àánú lórí ọmọ kọ́dà àánú rẹ̀ tó súnmọ́ ní kókó ju ti wà wà lọ ṣùgbọ́n àwọn àdíra mẹ́ta kan bẹ bàbá òun nípe inú ẹ̀ òun ní ọ̀dà gbé ta lọ́rántí alákọ̀ọ́kọ́ oyún wàhálà oyún oṣù mẹ́sàn-án òun ní ọmọ dàrú káàkiri tí gbé bá rọ bí ti máa ń bímọ wàhálà yẹn òun ni yóò dàgbé ta ni ó sọ ẹlẹ́ẹ̀kẹta òun ni fífún ọmọ lọ́yàn ẹlẹ́ẹ̀kẹta yẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyá nìkan ni ó dàgbọ́ tó bá ṣe wí pé ìyá nìkan ni ó dàgbọ́ tó sì jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta èyí ṣe nǹkan kékeré tó bẹ̀rẹ̀ tó bá ní oyún àwọn ìyàwó ni ó ti dàbára méjì bẹ́ẹ̀ náà ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lò ti dabara méjì ìgbà yẹn ẹni tí ò bá sí ẹ̀sìn tó lálàáfíà lọ́dọ̀ rẹ̀ yóò bá máa sọ́dẹ̀ lẹ́bọ̀ wọ́n lè ní àgùntàn tó ní kíní kan nítorí kí àwọn ẹ̀wọ̀n bá kọ́kọ́ pàgùntàn tó lóyún wọ́n lè ní kíní kan nígbà kan lọ mú wá kíkun lé ìyàwó rẹ̀ lè bá a rọrùn wọ́n lè ní àjẹsẹ́ kan àjẹsẹ́ àṣejẹ́ kan bẹ àṣejẹ́ abíwẹ́rẹ́ adoríṣiríṣi tẹ́lómi sì tẹ́lẹ̀ bọ́ láti bẹ̀ lọ gbáà káwa mọ̀ sọ ìgbà tó bá fẹ́ bímọ tó ṣe wípé ọlọ́run bọ́ ọba tó láàrin ga lọ́mọ bóyá òun ni ó bí bóyá wọ́n tàbí ẹ̀bọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà yóò ẹ̀bọ̀ ẹlòmí ò lè dá tiẹ̀ bí abẹ́wọ́n igi jáde ọba kọ̀ọ̀kan pẹ̀lábẹ́ ó bí kejì pẹ̀lábẹ́ ó bí kẹta pẹ̀lábẹ́ àwọn dókítà ọba àtàtàn kókó ilé ọ̀dọ̀ọ̀dọ̀ bí màmá èyí tó wá bí náà àtòmí àti nira láì lùlò fún yóò tó dánwò àwọn ẹgbẹ́ ọ̀yọ́ sọ̀rọ̀ sí ọ̀sọ̀rọ̀ sí méjì ń ṣe lásìrá inú ah, dé farabalẹ̀ ẹ̀yìn nìkan ní ní ẹni tí ọ̀yẹ́ orí òwò rẹ̀ yóò sí òwò rẹ̀ kalẹ̀ ìrà tó lágbára lọ́mọ bá tó ya lóyún tán táriwo ọmọ bá pọ̀ abúmi ò ní sùn yàrá mọ́ yọ̀rọ̀ kò ní òun rọrùn sùn. ìyá rẹ̀ níbo wà lọ́wọ́ ìbọn rẹ̀ sí níbo yóò gbọmọ sí. àwọn ìdíra wọ̀nyí òun ló fà á Muhammad sallallahu alayhi wa sallam tó fi síwájú nítorí àgbóyè torí bá tó fún wa ní

ṣé tòmí eléyìí wá ní wípé bàbá ọ̀jẹ́ kankan ṣé tòmí rẹ̀ ni pé bàbá ọ̀jẹ́ kankan tàbí ìwọ bàbá òtí ẹ̀ tó nǹkan nínú ẹ̀sìn kì í ṣe bẹ́ẹ̀. anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam oyin fún ma àbá lẹ́yìn náà bàbá rẹ̀ tọ́yìn tó bá wá rí bẹ́ẹ̀ nínú bàbá nínú ìyá ta ni ó níwọ̀ tó tóbi jù lórí ọmọ ṣe ẹ̀fọ́ yẹ ká mọ̀ yẹn ọ yẹ ká mọ̀ yẹn ṣé ìwọ ìyá òun ló tóbi jù lórí ọmọ ni àbí ìwọ bàbá ẹ̀ ọ yẹ mọ̀ pàápàá jùlọ pẹ̀lú ìwé àdìsí yìí.

nítorí kí bàbá ní na nasaba òun nípìnlẹ̀ ẹbí kódà ọlọ́run bọ́ ojú oyé wa nínú àkùnrán wípé àwọn obìnrin àwọn gangan kọ́ ni ní ọmọ la ni wọ́n bá wa bí wọn ni ọmọ rẹ ọkàbọ̀ ọbí ìrọ̀pálá ya ti tí nínú ọlọ́wọ́ bá ní walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayni ọlọ́wọ́ bá pàtó láàrin ká ó ní wípé àwọn àyà kí wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́yà fún ọdún méjì tó fi pérépéré ìlàwọ ẹni wọn bímọ fún sókè ẹni sùn àwọn onímọ̀ ní pé láàmú bíi làwọn yẹn láàmú mìlíkìyà ẹni tó nìkan wàhálà ìmọ̀ olóòdì ìlàbù rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹni ọlọmọ tó ti kó ní ẹbí ọmọ fún àlùmọ̀ olóòdì làwọn ẹni wọn bí ọmọ fún nítorí pé òun kàbà bímọ ni òun ló lọ bẹ tó bá ń bẹ ológun ó pàtàkì sí ohun rẹ̀ ju abánimí lọ. yorùbá la yẹ tiẹ ìyá rẹ̀ ní o ló bá bàbá ẹ bí ni bàbá ló ní pẹ ìyẹn ló fà á tó ń jọjọ yí pé tó pọ̀ ní ẹ̀sìn Islam ló fún bàbá lórí ọmọ tó pọ̀ gan alákọ̀ọ́kọ́ ọlọ́run sì wá ní bàbá apààyàn ọlọ́run sì wá bàbá apààyàn tí ọmọ bá pa bàbá ẹ̀ wọ́n kọ̀ ọmọ ẹ̀jì nínú ṣẹ̀rẹ́ àyà ìgbà tí bàbá bá pa ọmọ àìpa bàbá ni láàyò kọta lè wá rè ló gbé wá lálẹ́ torí kó lọ sí sábà bí wáyé ọmọ yẹn ọmọ yẹn ọdọ lọ sí sábà bí ti kú o mo rò wá láyé rẹ jẹ eré yàrá ìkakọ kò lẹ́tọ̀ fún ìyá ọmọ kó ní ṣe bọ́ọ̀mà mi ni kó wá máa mú dúkìá ọmọ yẹn láì ṣe bọ́ọ̀mà yẹn bò bò ní ìrìnkọ́ adúlọ́ tí wọ́n sọ ní ìsìnkú kò lẹ́tọ̀ fún ìyá ọmọ kó máa mú dúkìá ọmọ yẹn láì bàbàdà láì ṣe bọ́ọ̀mà fún ètò ọmọ bá fún ìyá ẹ̀ nínú dúkìá ẹ̀ lọ́lẹ́kọ̀ọ́ sí ọ̀kan lè mú dúkìá rẹ̀ wọ́n sí ṣùgbọ́n bàbá rẹ̀ lè mú nínú dúkìá rẹ̀ tó bá wù ọba àmà láìpẹ́ ẹni tó lọ́gọ́ wá sọ́dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam wà àwùjá anábì bàbá wọn máa yọ́ sí à anábì ni anta wa maluka li abik àti wọ́ àtọwọ́ tó rò pé ní bàbá bàbá rẹ̀ lọ́lẹ̀ méjèèjì kọba àdìmọ́tò rẹ ó ti gbé lọ ọparí ọparí o ọba àdìmọ́tò kí kí n tọ́nà ṣẹ̀ṣẹ̀ ṣe ni ẹ̀ẹ́n ẹ̀ẹ́n o wá sí fún kí ọ̀la ah mọ́tò rẹ ìjà ọlọ́ra mi ni o ní ìmọ̀lẹ́lẹ́ ọparí o ọparí o bọ́ọ̀bù alọ́dún mi tó fi bíráìbù ẹ̀ ó bá mọ́tò kó sẹ́ lọ́wọ́ ṣé ikú bàbá tóbi àbí òtóbi anta wa maluka li abik àti mọ́ àtọwọ́tọ́ ní bàbá rẹ̀ gbogbo ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ irú ẹ̀tọ́ ìrọ̀dẹ̀ sí fún yà a jẹ́ pé bàbá ti kíni ó tóbi ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ tó ẹgbẹ́ bàbá tó tóbi báyìí tí yóò tún nílò àwọn ẹ̀tọ́ yìí tí alẹ́bí sì tún ní ká ti yà á ṣáájú lẹ́ẹ̀mẹ́ta sí àwọn kíni kò fẹ́ jọ bẹ́ẹ̀ ní ṣé ọ̀fẹ́ jọ bí ẹni pé àwọn ọ̀rọ̀ yẹn fẹ́ máa kọlu rárá ẹ̀ dá mi lóhùn ọ̀fẹ́ jọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn ní mímọ̀ wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀sìn tó pọ̀ àwọn àtàbẹ̀ láyé lójú òní àwọn àkànfẹ́ rán jẹ̀kọ̀ọ́ kọ́dà àwọn ṣẹ́tàn àbá àti ṣe tí wọ́n ti lálàṣẹ lórí ẹ̀ tí wọ́n ti dààmú àti kánà tó ní wa lára nǹkan náà àfa wa ń sọ̀rọ̀ kí ah, ó ní ìbànújẹ́ iláyò ní òní o àwa ará wọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ tí wọ́n lè ka nǹkan fún fifteen hours lójúmọ́ wàá sí mi kí ló dé tẹ́lẹ̀kẹ́ fifteen hours wọ́n mọ̀ mi kátìrà lójúmọ́ nínú twenty four ó lọ sí mọ̀ ìbànújẹ́ ilé fifteen hours. <laughs> ní àsìkò táwọn ọmọdé kí ó bá ṣe ìdánwò ẹ̀rọ ìrìnà rí sí bí àdánwò tírí péjì ní wọ́n lọ mẹ́ka wọ́n bí ibi alábájúmọ̀ ti pọ̀ jù wọ́n bí láti sọ fún kíláàsì pé kí wọ́n jó owó ti tó kò tán ẹ wá wọlé sí àwọn àbúbájúmọ̀ náà sọ tiẹ̀ náà gẹ́gẹ́ ní ti pọ̀ jù sáà ó ti pọ̀ jù iṣẹ́ wo lọ wá lè kàwé fifteen hours ní gbogbo ẹ̀ kò sáwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́ kò sọ ma àfa ń banújẹ́ ni o kìí ṣe àfa àjọ àfa ayé òde omi ni o ṣé àbùkẹ́rì ìmọ̀ àlùkòdọ̀ yẹn tí wọ́n sì ń bẹ̀rẹ̀ ayé jìbì sí. ipò wá sọ ọmọ akẹ́kọ̀ọ́ tó lè ká àkàfọ fifteen hours mọ́. irú àwọn akẹ́kọ̀ọ́ nìyẹn tí ò lè dókòó fifteen hours pẹ̀lú kankan ọ̀ya ẹja mú ni ẹja mú ni òní ẹni ẹja mú sóòtì àti kàkẹ́kẹ́ lónìí rárá ọ̀ ti kàǹkàn ǹjẹ́ lómi ti fi kàǹkàn lónìí ó kéré jù kò lè ti four hours síjọ́ ẹ̀mọ́ tí ń kà WhatsApp ni WhatsApp bẹ́ẹ̀ náà ibẹ̀ gbogbo mẹ́sẹ̀jì kúkúkúkúkú yóò wo àwọn ọ̀rẹ́ rẹ ṣe ẹ̀jẹ̀ sí gbogbo mẹ́sẹ̀jì tí ò ní ìtumọ̀ gbogbo mẹ́sẹ̀jì jákujáku ah obìnrin kan tó kílẹ̀ṣẹ̀ ẹ̀rọ ibi tí mọ́tò ti bá àwọn èèyàn kíní kan ti change kùránì kùránì kan bẹ́ẹ̀ ó tún ẹsẹ̀ jáde nǹkan kan oríṣiríṣi lẹ́mọ̀ ẹni tó ti ṣẹ́ẹ̀dì omi sí ọ̀rígì gbogbo ẹran ní atẹ́lẹ̀ tó ní mojú kan níbẹ̀ lórí fóònù ẹni ìdíjẹ́ ti ṣẹ́ẹ̀dì sí bámú àwọn ẹran tó lówó gbogbo ẹ̀ sáwọn náà wọn kàkà bá kàkà sáwọn kàkà bá kàkà ọ ma dúró yẹn tó ti sẹ́ǹdì mẹ́sẹ̀gì tí wọ́n ní kẹ́kẹ́ ti sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí lónìí ó sáwọn sẹ́ǹdì ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ mi bá sẹ́ǹdì mẹ́sẹ̀gì báyìí mẹ́sẹ̀gì tó tó wá dé ìwé yóò gùn lọ́rẹ́ rẹ́ báyìí yóò gùn yóò tó ní pé rí mọ̀ ó tó ṣe ó bá tún àìsàn rí mọ̀. ẹ mọ ẹsẹ̀ wẹ́ẹ́ ní ẹsẹ̀ wẹ́ẹ́ ní ẹsẹ̀ wẹ́ẹ́ ní ìdí wọn lè tó ẹ̀mẹ́ ní ẹ̀ márùn níbi ìmí ìlú wọ́n lè ní obìnrin kan ní àwùjọ rẹ̀ wọ́n di gbé ẹ̀jẹ̀ fún lóyún ó wá ìfún wọn lè bí màmá ó wá transplant ó wá ṣe kìnnì kan kí wọ́n á lè dájọ́ Islam lórí ẹ̀ ẹnìkan bí mi ń jẹ tàbí jẹ ìbò ní mi ò ní táìmù fún bí ìjàmbá ìjàmbá wà ó. ó ní à ìláì tó bá tó bọ́lọ́ bẹ́ẹ̀ ló ti dá òde ibi. ìwé ìtẹ́ wọn ti fẹ́ fúrẹ́mù wọn ní kiri yóò kan ó ṣe kiri kan ó ti sí Facebook ìgbà táwọn èèyàn ṣe nípa àrẹ facebook àwọn mùsùlùmí kan náà bá yọ kiri ilẹ̀ fún ọmọ ọba mùsùlùmí sí ìjánsẹ́ àti ìṣẹ́ ẹlòmíì nù ẹlòmíì ti ṣèdájọ́ lọ́wọ́ ní wọ́n sọ àpá yíyá ti ṣe bá ti wà lọ bá. àwọn ará ìkàǹkà ibi tá à ń lọ lọ àbá àmà kàǹkà à ń kàǹkà ṣùgbọ́n rírá àsìkò wa láre ó pọ̀ ju tí ó sì wà náà rírá àsìkò láre lórí ìgbà ṣe wípé láyàrò ní ẹ̀wọ̀n ilẹ̀ yìí náà nípa ìdá kò sáǹfà ní ọlọ́ọ̀dẹ nìkan yóò mú wa fà á. tẹ́lẹ̀ wá ní ọ̀rọ̀ aṣẹ́gun náà wá wí wáyé á tẹ̀lé náà wá wí ah, kan wọ́n tẹ̀ wá ṣẹ́ dáa wọ́n ní ká ń dá lóṣù mẹ́rin kò ní ká náà wá wí kan náà wá wí lóṣù mẹ́rin. ẹlòmíì ti ń bẹ lẹ́nu tó ṣe àmà láti ìjọ yìí tá a sì rí tí èsì ẹ̀ka tí èsì méjì tí èsì mẹ́ta dáadáa àwọn ọlọ́run ọdún ìlú ni mú parí kùrán lọ yìí tí ọ̀rọ̀ lọ́dún sì tọ́jà sí àwọn oníjà kùrán àbí ẹni oúnjẹ tí ètí lè ṣe àpá ẹ̀fẹ̀ jùsí òkan ìhà jùsí òkan lójoojúmọ́ lójoojúmọ́ ìgbà tó dọwọ́ gbẹ̀yìn lórí gbọ́n ọmọdé ọlọ́run máa tán ó sì kó méjì méjì papọ̀ ó sì parí kùrán dáadáa ìzàmà kéèkó èlò títí di sí. ẹwọ́n nígbà tí ń lọ ilé kéwkéwò òdúró kò sí tí òjì òdúró ọ̀tọ̀ àwọn nǹkan tí ọ̀sọ̀nù lọ́pọ̀ ìgbà àwọn onímọ̀ níta àti lọ́nà wọ́n ṣe wàhálà lórí mẹ́sì púpọ̀ gbogbo àwọn àdéhìí wọn jókòó tì wọ́n mú àǹfààní dáadáa wọ́n wò ó pé eré tó wá fẹ́ jọ bí ẹni pé wọ́n fẹ́ forí gbára wọn kó láti fẹnu òkú rẹ̀ sọ́dún. ó wá bí ọmọ akẹ́kọ̀ọ́ bí ó ti kà á àìmọye ayé alukur'an ó ní àti dàrú máa ń yẹn ló dún facebook tẹ́lẹ̀ mi náà ti gbé à ẹ mọ́ sọ pé kura ní ọ̀tá kura àwọn náà ìmí ìta kura bẹ̀rẹ̀ níbi ẹlẹ́mi bá kàkà kà facebook tán ní ọmọ fi mẹ́sì dìbò dáwọ́ láàbẹ̀ tí wọ́n sàfún bẹ́ẹ̀ lọ dáa oríṣiríṣiríṣiríṣiríṣi mẹ́sẹ̀jì mi táwọn ẹlòmíì ẹ̀wù ọlọ́run kan sàánú wáyé fásitì ọ̀gẹ́ ààyè ibi táàtì ti bàbá ṣáájú màmá ń bẹ ààyè ibi táàtì ti màmá ṣáájú bàbá ń bẹ mo rọ́ pàlà yẹn ti ààyè ibi táàtì ti bàbá ṣáájú màmá ń bẹ ààyè ibi tá a ti ti màmá ṣáwájú bàbá ń bẹ ìkọ̀ọ̀kan ló láàyè tiẹ̀ tọ̀tọ̀. tẹ́ a bá débi àtàrí ìmọ̀wá tẹ̀wọ̀jì ká bàbá rẹ̀ ká pàtàkì èèyàn bàbá ni bàbá wa. bàbá lèèyàn kọ́kọ́ máa ń bàbá rà lápèjúwe àwọn onímọ̀ títí bàbá àti èèyàn bá wọlé téèyàn sì ń bẹ lórí ìjókòó tí wọn ò gbé àkọsá gba ẹ̀kọ́ lọ káwọn ọbẹ yìí ò dé kí wọn wá dìbò káwọn náà lọ tó o wá dìde bàbá rẹ lọ dìde kó wá jọ torí pé tí ààrẹ náà bá jẹ yàrá tó bá ní ààrẹ wá jọ ó gbọ́dọ̀ sọ yìí pé oníjáde wà ní onídé mi wá jọ bẹ́ẹ̀ náà ibẹ̀ pẹ ìbẹ̀ yà mí ọwọ́ mi o yóò ní orí ẹ pé ọmọ wọn ọmọ wọn ọjọ́ ọmọ fẹ́ràn ọmọ tó ń dẹjẹ sí lójú yẹ yẹ lẹjẹ ẹlòmíì dẹ̀jẹ̀ sí ti ẹ̀ lójú tí òbójú kan bẹ́ẹ̀ náà ẹ̀mẹ́ kan tí òbójú kan ìyá ẹlẹ́jẹ̀ torí ara kíní wọn nù ọmọ tí mo bí tí mo dẹ̀jẹ̀ sí lójú wọ́n lọ lẹ́jẹ̀ ọmọ nígbà wọ́n lọ́n tọ́ lẹ́jẹ̀ là lẹ́jẹ̀ ni òsì tán ìhàlẹ̀ ń pọ̀ ah obìnrin wọ́n lè fi ìhàlẹ̀ bá ti yàn jẹ́ ọlọ́wọ́ bọ́ sànù wa ẹ wọ́n mi lo àtọ àrùnpín náà ni o àpín ni o náà tí bàbá àti ìyá bá dé bàbá lè yóò dìde pé àdáde ẹ̀ wá jọ ẹ̀ ọwọ́ ìbára sọ pé ànábìsọ lálẹ́ wa sọlá oníkà kọ́ sí dáadáa mẹ́ta mọ́tò kan ọ̀yà ohun ẹ̀jọ́ ó ní bàbá òun ojú wọn bẹ̀rẹ̀ wájú ó tún wà lọ bomi wá ó tún bomi fún màmá ẹ̀.

ọ gbádùn ẹ sọ wọn gidi nù fìtàwé àtẹ̀wòjì bàbá ní nàmbà wà bẹ́ẹ̀ náà ni filẹ̀ jọrọ táàbà sàpọ́nlé bàbá ní àmọ́ ń sàpọ́nlé jù torí màmá rẹ obìnrin ni ìwọ náà padà máa kọ̀ǹtúrò obìnrin tí ẹ bá jẹ ọmọkùnrin tó rí pé ọjọ́ ọ̀dọ̀ ọmọ bóyá ni ó sì máa ṣiṣẹ́ lára màmá kí ọ máa kọ̀ǹtró ẹ̀ kìí ṣe kọ̀ǹtró kan sọ màmá rẹ̀ di remote control ṣùgbọ́n màmá rẹ̀ ìjẹ́ obìnrin ọ máa gbé kódà sí bàbá ẹ̀ tọ́wọ́ wá jọmọ gidi tó fẹ́ kí ìyá rẹ̀ kó rí àánú ọlọ́run tó fẹ́ jẹ́ kí ó bá bàbá rẹ̀ wà jẹ́ náà tó fẹ́ jẹ́ kó tara bàbá rẹ̀ lọ́wọ́ gbà wọ́n lọ́wọ́ lọ́wọ́ àmà checkmate màmá rẹ̀ àkòsí wa rí báwọn ọmọ ìjọ wọn wà fún náà báyẹn ni kò sí wa rí báwọn ìjọ mi ìjọ fẹ́ kọ́ ọ sí bàbá rẹ bàbá yìí wọ́n lọ lọ bàbá rẹ lọ́fún mi àdúgbélé kọlọ́mọ mi àbí ṣé mi bí mi èmi bí mi àbí bí wọ́n ti fún àwọn ọmọ kìíní náà fún ọmọ kìíní fún báńkó kìíní ó lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ dáadáa ó mú lè ṣe bẹ́ẹ̀ ọmọ ọmọ lè ṣe ọmọ jọ surprise ẹ jọ lọmọ ọlọ́sìn ní kọ́ bọ́ bẹ̀ sí jọ lọmọ ọmọ náà ìwọ lọ́wọ́ àmọ́gbọ́n tó dà ń bẹ̀. bàbá níbi àpọ́nlé bàbá nọ́mbà wọn. bàbá ẹgbẹ̀rún ọ̀pọ̀ bàbá ẹ̀ lẹ́tù yẹn. èyí ọ̀pọ̀ ya rẹ̀ lé o ṣùgbọ́n ọ̀pọ̀ bàbá rẹ̀ lé. tọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ sí bàbá ẹ̀ ò ní gbọ́dọ̀ sílẹ̀. torí bàbá nípìnlẹ̀ náà nǹkan kan ò lè dídá ara rẹ̀ tí bàbá ọba fi pamọ́ sí la níbo ni ó ti tí ó fi wá lọ lórí tí ó fi wá lọ ń bímọ ọlọ́run wá jẹ́ nǹkan wa náà jẹ́ bàbá dáadáa tọ́lá àwọn ní mímọ̀ wọ́n ní wípé àwọn dáadáa pilẹ̀ tí òbí ti ṣe lọ́lọ́run fẹ́ jẹ́ kí ọmọ ó san padà fún wọn ẹ má sì gbàgbé wa qul rabbi irhamhuma kama rabbayani saghira máa sọ bẹ́ẹ̀ ìbáwọn òbí mi ṣe sàánù mi tí wọ́n tọ́ mi nígbà kékeré yọrọ bá ń káwọn méjèèjì bẹ́ẹ̀ náà wọ́n tó bá wá kí ọmọ nígbà kékeré ìwọ́n tó wà láàánú ọmọ nígbà kékeré ọlọ́mọ sì wá níbi méjèèjì bàbá bàbá àwọn náà wà ń bẹ ti dá àwọn ibìkan náà bẹ tí ìyá náà ti kiri ló ti já kọ̀ọ̀kọ̀ alákọ̀ọ́kọ́ nínú ibi tí ìyá ti já kọ̀ọ̀kọ̀ ìkọ́ ìkọ́ kí ẹ̀ fẹ́ fún yàn ní nǹkan fìlẹ̀ ẹ̀kọ́ yìí èèyàn fẹ́ fún yàn ní nǹkan kò sí èméjì pé bùkátà yóò ti wà pàápàá tó bá ṣe pé àwùjọ ìsìláàmù gidi bàbá ó mà ṣiṣẹ́ ó ní àwọn mẹ́rin ẹnu wọn bá tọ́ bá yọ ọ́lẹ̀ náà ni ó bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ìyá lè lọ́kì lọ́dọ̀ bàbá rẹ̀ ń gbà náà tó bá wá fẹ́ fún bàbá ń ṣiṣẹ́ yẹ ó yàtọ̀ o táwọn ya bóyá wọ́n ṣe padà ń bọ̀ látòdì ẹni o tó bá fẹ́ fún ìyá ló ti ṣùgbọ́n kì í sọ ọmọ gidi náà lọ́mọ tó ṣe pé tó wá fún ìyá rẹ̀ tó yóò nìyẹn mò ń wo gẹ́gẹ́ fún dáàdì náà nìkan sí ṣé wọ́n máa ṣé máa ní ìdí ẹ̀ bàbá rẹ̀ wà kílọ̀wẹ́ kílọ̀wẹ́ fún kílọ̀wẹ́ fi ṣe nti o bẹ́ẹ̀ mú gẹ́ni tí a bá bẹ́ ṣe alẹ́kọ́ alẹ́nàá ìyá ni bẹ́ẹ̀ náà ní ìdìmọ̀ tí ẹ bá fẹ́ sọ pé dùnmọ́ fún ìyàwó fẹ́ sí pé fún ìyá nọ́mbà wà ìyá nọ́mbà wà àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ tí ó jẹ́sẹ́ ilé ìyá rẹ̀ ló yọ ọmọ ìṣẹ́ ilé níbi tí ilé bá ti nọ́mà níbi tí ilé bá ti nọ́mà ní o ilé mi ò nọ́mà o ṣùgbọ́n ilé ibi tó bá nọ́mà tẹ̀wé yà ní òṣìṣẹ́ ilé ọmọ tó bá jọmọ gidi mọ́ wá ràn yẹn lọ àwọn arúgbó sójúmọ́ báyìí ó ti ti yá rẹ̀ wọ́n fẹ́ bá bàbá rẹ̀ lóko ìyá rẹ̀ ní ìdí omi tí ì dáná iná náà náà lè rẹ̀ náà ìsìn jẹ lọ́kọ̀ọ̀kọ̀ bá pọn mi náà mo tó bá bàbá rẹ̀ nínú wàhálà yẹn pọn mi fún kí màmá tó máa pọn mi di odò tó sì ti ẹ máa ro náà máa bá ń fi jẹ́ lùsì ìwọ náà bọ́ di àmàlà ni wọn ọwọ́ àmàlà ro gbogbo ẹ̀yin jẹ́ digéńdé ìdẹ́ ìdáná jẹ́ lágbóni nǹkan sí i torí tó bá fẹ́yàwó ọlọ́ fẹ́yàwó tó yẹ pé bọ́lọ̀ bá ní kí nǹkan lè jọ sí la kò lè ṣe nǹkan kan mọ́ ọ̀daràn ẹ jẹ bisikíìtì ẹ̀mí yán bẹ̀ bọ́ lọ́wọ́ sànù. ìgbà tó ń gbàgbọ́ òní dáná ẹlòmí ọmọ lásì ọdà tó nù ọbẹ yóò bá ilá ló ṣe kú tẹ́lẹ̀ ní bá iṣẹ́ lákàáyé nǹkan dé mi bọ bí ẹ̀fọ́ sakiti ọlọ́run ló sá náà níbi alẹ́ ọ̀ kéèyàn bẹ fún yàn ní kàlífà ọ̀fẹ́ náwó fáwọn òbí ẹ̀ ní èdè ìyá sábà máa ń pọ̀ láwùjọ islam tó bá láwùjọ yóò bùkátà sí ìyá ó yóò retí ìnáwó bàbá ni tó bá dáwọn abìkan yóò rẹ bàbá ni tàbí kíbi tí ó darí tó fẹ́ ní sí pọ́pọ́ ọmọ níwà bàbá bàbá ìyá rẹ̀ báláǹsì ní mo bá ìyá rẹ̀ báláǹsì ìyá lè máa ti sàájú mẹ́ bẹ́ẹ̀ náà níbi hidima mọ̀mọ́ lè yẹn máa ń ti sáwájú ìjọ tó bá níbi àtàwọn ìbò wà lẹ́yìn tìrọ bàbá yẹn máa ń ti sáwájú mo rò pé yé wa bá àbí ọlọ́run bọ̀bá tó lárí kánú àánú ẹ̀ yóò sànù ọ̀yẹ́fà àṣìkò gbé e dáadáa ẹ ká hadith ló tẹ̀lé lé hadith yìí báàbù bí mi wá rí lẹ́yìn wa yẹn lọ́la máa ọ̀pọ̀lọpọ̀ ọmọ láyé wọ́n fi ẹsẹ̀ kọ́ nítorí àṣe àwọn òye wọn ìgbọ̀rọ̀pá láyé bẹ̀tẹ̀ nítorí àṣe ètò àwọn òbí sí wọn àwọn wá tara rẹ̀ tó fẹsẹ̀ kọ́ ọ̀nà tí wọ́n gbàdà fẹsẹ̀ kọ́ ni wípé wọ́n sílẹ̀kùn ègún kalẹ̀ fúnra wọn lọ́jọ́ wájú ìgbọ̀rọ̀pá láyé bẹ̀tẹ̀ ẹ̀dàkùn àìgbọ́n tí mo fẹ́ sọ yìí ládàá tóbi rẹ̀ wọ́n má sàṣe tó sojúṣe rẹ̀ o pé bàbá ta ni bàbá rẹ̀ ni ẹ̀ màmá mi lọ́pàá bó ṣe ṣe dúdú wàhálà lóbi tọ́ mi wá dé ní ìsìn ọ̀nà àrántí bó ń bí màkà ah ọ̀ọ́dára egun torí wọn náà bí ma ọ sọ pé wọn náà bí màkà ọ̀ọ́dà padà tí bàbá bá ṣe àṣe ètò sí ọmọ fi ilẹ̀ jọlọ́wọ́ ọ̀sán lẹ́sẹ̀ ìwọ ọmọ fi ègún kalẹ̀ lórí ara rẹ o ṣe ìwọ ti ẹ sí bí ọmọ ìrọ̀pálá yẹn ti àṣìṣe iye àwọn obìnrin náà máa ń ṣe táwọn ọkọ wọn bá sàwọn àṣetò kọ̀ọ̀kan yóò máa wò pé wọn ń bèèrè láìtì rẹ láìtì láìtì wọn láìtì fò yóò àmọ́ sọ̀jìká ìjọba wọn bá ṣe lọ́rọ̀ àyàn lórí tiẹ̀ náà kó ṣe fọkọ̀ yóò lòun ò ní ṣe torí pọ́pọ́ wọn sàwọn àṣetò kan wọ́n sọ fún ọ̀bẹ̀ra yẹtí ọ̀fọ́ lọ́wọ́ yẹtí ọwọ́ ń torí yẹtí ìwé ọ̀rọ̀ asọ̀kọ̀ ra yẹtí ó mú ra yẹtí ẹja mi tó yẹtí rẹ̀ obìnrin mi ò láti ìjọ ìtawọn ti ń jẹun kò yọ sáwá mo fi ṣàpèjúwe ni o tàbí àwọn ojúṣe kan ń bẹ tó jẹ́ ojúṣe ọkọ òun tó yẹ kó ṣe fóun láti ẹ̀yẹ ọdún ìjáàbù méjì náà ló ń lò fọdún mẹ́ta kò ẹ̀ kódà o torí ìjáàbù yóò ti gbé kọ́lọ̀ wá wọ́n ti lọ́lọ́lọ́ ó ti gbé kọ́lọ̀ wá bíláàkì nígbà wọn fi là á ṣùgbọ́n padà ti jí rẹ́ẹ̀dì àbútó yí ìyàwó rẹ̀ sí ikú dégéré lọ yìí nígbà ọdún ìtùnú ọ̀rà gẹ́yìn ìgbà tí a ní ọ̀rà ti kú wọ́n tún sọ fún pásọ kan jáde ó tún rà gbogbo àwọn fìlà ìṣántà tó ń pààrọ̀ ẹ̀ ìyàwó náà wà òpin ẹ̀ẹ́n nígbà táwà bá ti kú ti dàjà àbùkù ẹni kan kú ní dáwọ̀ láyé àìsojúṣe tọkọtọkọ òṣì yẹn ọlọ́run ó dàbí lọ́tọ̀ tí ẹ ọlọ́run bí wọn náà lọ́tọ̀ ni má jẹ́ kí ọkọ rẹ fi àìsà àṣeyè tó kó bá wọn wájú ọlọ́run má ṣe wọ tiẹ̀ lọ ọlọ́run ni má gbàgbé ìyàwó ṣùgbọ́n ìṣàbù wọn sọ́tọ̀tọ̀ lọ́lọ́run ṣe àmì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọkọ bá dá ọlọ́run dájọ́ tí ẹ̀ ṣe tí ọ̀ bá dá yóò dá tí ẹ̀ ṣe bọ́ọ̀lù ọ̀ṣẹ́ sọ àwọn obìnrin tọkọ wọn dá tọkọ sọ àwọn obìnrin tọkọ wọn náà jẹ́ kìfì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ó sì yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ ó pàtàkì gan irú ẹ̀ náà wà lélẹ̀ báàbù ìbéèrè wà lélẹ̀ yìí ni wà yàn dọ́là kí ẹ̀ máa ṣe dára sóbi yàn mí kódà káà mí nìjọ sábùsì fún yàn àwọn òbí àwọn ṣàkóso fún yẹn dáadáa dáadáa táwọn ẹgbẹ́ èèyàn máa kẹ́kọ̀ọ́ tí wọ́n máa lọ lékè téèyàn náà lè yàn fẹ́ lọ lékè tí bàbá èèyàn máa fi ọ̀rọ̀ kó sáà oko náà máa fi yàn ròyìn ní akẹ́nìkan ah, ọmọ ọ̀gbọ́n náà jẹ́ ìyọ́mọ́ kí á lọ kó tó bá wá lọ lọ́lé ló ń fọ́ lépe ìbọn ọba kéwọ̀ náà tó bá rògbò òní mọ̀ òní wúlò fún òní lálùbáríkà òbí mi ni wọ́n náà bá wọ́n ẹ̀wọ̀ ó ti wá dẹ̀gbẹ́ jẹ́gẹ́dẹ́ báyìí yóò sá lọ ní kọ́ máa sìn ó sì sìn sìn sìn sìn sìn sìn sìn sìn ìgbàjọba tó ṣe pápá ń bá rí àwọn míì nú àwọn àbúrò rẹ̀ yóò tó fi hàn bí iṣẹ́ yóò ní wọ́ọ̀dọ́ ọ̀rọ̀ mi kankan máa rò a máa ṣẹlẹ̀ òbí mi yóò tún ṣe síta kò tún ní ṣe fọ́ọ̀mà bọ́bá wa dàgbà tán bàbá ò dá ah. bàbá rẹ̀ lọ́wọ́ sí ọba yìí mọ́ wò kọ́ jẹ̀sán o mọ́ jẹ̀sán o jọ́lọ́ wọn san lẹ́sìn nítorí kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ọmọ mójútó kí wọ́n náà ọmọ bá dárí ẹ̀ para lọ́dọ̀ ọmọ rẹ̀ ìtàkà mẹ́ta wọn lárọ́ àwọn sọ wọn lẹ́nìkan fẹ́ pẹ́ àwọn rẹ̀ ti wá náwó náwó náwó náwó náwó ó ti sún wọn gbọ́n sún wọn wọ́n bá ṣe ẹ wò tá a lè ṣe ìdájọ́ àbá ìpàṣọ odò ìpàṣọ odò tá a bá sọ odò èèyàn máa náwó lọ náà nígbà tí yóò wà kúrò àti ìjọ ìjọ ìlú ẹsìn ànáwó wọn náà bá sì kàn kúrò láàrin àwọn ọmọ ẹja wọn bá gbé lọ́wọ́ dájú ọ̀dọ̀ ti gbélé ọmọ ìgbà wọn débi odò wọn á kúrò láàgbé sínáwó kọmọ lọ wọ jáde kó tó mọ́ lọ ti síta káwọn ẹ̀wọ̀n ní àwọn rẹ̀ káwọn padà gẹ̀ẹ́tì á kàn láàrin mọ́ náà ni ẹ̀mí tí wọ́n ti ń sọ láàrin ara wọn wọ́n ló ní ara ẹ̀ má ibẹ̀ wọn ni ẹ jò ó sí torí kí ibi tó náà ju àbọ̀ wọn sí ibi tí wọ́n fẹ́ lọ ní ẹ̀rọ ibẹ̀ sáìdì ibẹ̀ ní ẹ̀jẹ̀ ibi tó ń ju dájú wọn sí ẹni wá tó ju abáyọ̀ ọdún ọdún ọdún àti ó ju odò àṣẹ yẹn làbọ̀ wá bá wọn

ìgbà tó bá ń lọ sùkúù mọ́tò rẹ̀ ò ṣe kò kú lónìí àbí àwọn kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ni o kéèyàn ṣe dáadáa sóbi lè wá yín kódà tí wọ́n wọ́n gbà láàdá ẹ̀ wọ́n gbẹ̀sẹ̀ tó bá jẹ́ ìyá ọkọ̀ àwọn àtọ̀lọ́ bá jẹ ọmọ ládàá ọkọ̀ àwọn àtọ̀lọ́ ṣe ẹ jẹ́ sáré ka hadithu náà hadithu yẹn Abbas onímọ̀ mi mùsùlùmí láhùn wà nídáàdì mùsùlùmá kò sí mùsùlùmí kan tí ó lọ bí méjì táwọn méjèèjì tí wọ́n wá jẹ́ mùsùlùmí yusbihu ilayhi ma muhtasaba àwọn oní ẹja ẹja ìsájì tún láfún òye kí n fi àlàyé rẹ̀ yẹn tí ó yẹ pé tílẹ̀ bá ti mọ́ báyìí kọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ní ọ̀pọ̀ gbà yóò pé kí ni bùkátà àwọn tí ẹ bùkátà sí kó ń sáré bá bí yá ẹ̀ tí ń ṣe yẹn láti fi gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ilá fatahàwọ́ láhùn bá bẹ́yìn àyàfi kó jẹ́ pé ọlọ́run bó sí ilẹ̀kùn méjì kalẹ̀ fún àlìjọ́nà wẹ́yìn ká àwọn àhídàn fàwọn àhídàn tó bá yẹ pé kan náà bí ẹ̀ lọ́wọ́ àti ń ṣe dáadáa sí ilẹ̀kùn ẹyọ kan ọlọ́run bó sì kalẹ̀ fún bẹ́ẹ̀ wẹ́yìn dákùtọ́ba ẹ̀dáhùnmá tí ó bá bí ẹnìkan nínú wọn tó bá ṣe tí ó bí ẹnìkan nínú wọn tí yẹn bá ilẹ̀ gbénu sí lámúlárúdọ̀ lọ́wọ́ àdúgbò hátà yàbùdọ̀ àánú bí òbí wọn bá yọnu sí ọlọ́run ní yọnu sí wọ́n wá bí léèrè pé wà ń dọ́là máa tó bá ṣe wípé ń tó fà á tí fi ń ṣe tí ó bí wọn nìkan àwọn méjèèjì ṣàbùsí ní kọ́ kọ́lá wà ń dọ́là ní kódà kí wọ́n ṣàbùsí hadith yìí kò lálàáfíà sálàyé mẹ́tí eléyìí ni ẹ̀gbà wa táwọn ọkọ̀ bá pàdé àkọ́kọ́ tí ò lálàáfíà nínú al-adab al-mufrad ṣùgbọ́n rí wáyà náà wá lórí ìtìmọ̀ yìí àwọn míì bẹ́ẹ̀ fi gbé lẹ́sẹ̀ náà àfa wípé hasan mo pa láyé mi ti ṣùgbọ́n ilé ìtọ́ mi fẹ́ balẹ̀ sí ni wípé dọ̀ayífò ni láàkín àjẹn tó nítorí àwọn àhàdíìsì míì tó wà tọjọ mọ bẹ́ẹ̀ mo mi ti a padà wà ma kà nínú àwọn a kà àhàdíìsì tó sọ̀rọ̀ a kà ilé tó sọ jaza mi ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúkúrú tí òbí bá ṣe fún òbí a máa ṣàbòsí lọ́nà tó pọ̀ òbí mi yóò torí wípé òun ní fi àwọn kan nínú àwọn ọmọ yóò bá kún wọn yóò lọ sórí gbòòrò nǹkan tí lọ́mọ lọ sọ ó dà kí n sọ̀sọ̀ gbò àlùfáàríjì ni wọ́n mọ̀ lọ yóò wà kúnnú àwọn ọmọ rẹ̀ náà yóò kó mi sàmsàrù òun náà lọ sí wọn àwọn ọmọ akọ́mọ lọ private school yóò lọ àwọn ọmọ kan láìpẹ́ yóò ká àwọn ọmọ mi ìsìnkọ́ lọ́jọ́ tàbá àwọn ilé ìwé mi jẹ́ kí tó yòdó báyìí lérò wọ́n kúrú gbọmọ sukùl sínú kíláàsì kan torí omi ó sùn wọn yóò sì kó mi yóò ní skul kan bẹ ní Òṣogbo wọn sì dá skul yẹn lẹ ṣe nǹkan tí ń ṣàbòsí àwọn ọmọ ó sì padà mà tí wọn bá kéré wọn dọ̀jú bá mọ wò pé bàbá rẹ bẹ́ẹ̀ fọ torí yẹn kọ́ ní orí níjọ́ mi àmọ́ wá di tàmì rí tó yẹ pé àwọn tí wọn lọ ilé tó àwọn ní ọwọ́ àga àwọn tí wọn lò ní ga ẹ̀yin tẹ́ ẹ̀ ga wọn ẹ fọ̀rọ̀ wọn lọ́wọ́ wàhálà kò ń sọ láwọn má wò ní pé èmi náà ṣe tèmi náà padà ní ti ẹ̀fẹ́ rí bàbá yẹn ìfẹ́ gbẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ kí ṣe bàbá tó ń mú ọlọ́run kó ní òbí òun àwọn ọmọ mi máa sọ bẹ́ẹ̀ ọlọ́mọ ọmọ bẹ́ẹ̀ o ìfẹ́ àṣẹ òkè sallallahu alaihi wasallam. irú ọba ní ẹ̀kọ́ tó máa ṣe kí wọ́n máa dáadáa tẹ́ bá jọ́ tí wọ́n dákọ̀ àníbi sọ́lá àti sọ́lá lọ́nà kọ́ máa sọ́lá bá ń náà. èmi ọ̀dọ́ ẹ dákun ẹ já dọ̀ ìbéèrè tá a bá ìbéèrè dáadáa ìbéèrè tó pàtàkì ni àwọn àdékí wọn ní kò dáa kí wọn máa dìde fún yàn ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ ọlọ́mọ ní pé tí bàbá yẹn bá dé pé kí èèyàn dìde fún bàbá yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni ìṣe bẹ́ẹ̀ kéèyàn ó dìde fún yàn láti fi kí O yẹ ó yàtọ̀ sí pé kéèyàn ó dìde gbé lábẹ́já wá jòkó ti bíèrè kí bàbá rẹ ní ìwọ wà lórí ìjòkó jẹ́kí ṣe sọ́gà ṣé ọ wá bá làákà kí bàbá rẹ náà rú kí sì wà lórí ìjòkó kí dìde fún bàbá ó dìde pé kí bàbá òun wá jòkó òun oríṣiríṣi ni òkú hadith tó ní ká má dìde fún yà ẹni tó fẹ́ kí wọ́n máa dìde fún gangan ló bá rí sálàyé mẹ́tí Ànábì sallallahu alaihi wa sallam ó ní man ahabba an yatamassala an-nasu lahu qa'iman falyatabawwa maq'adahu minan nar ẹni tó bá fẹ́ káwọn ènìyàn kí wọ́n sá máa dìde fún tó ń bá ti débì kan kó máa wábi tí ó jókòó sínú náà mo tí àlejò bá dé láti ìrìn àjò àlejìdé láti pàdé pọ̀lọpàá láyé mi ti dídìde pàdé èèyàn ó yàtọ̀ sí dídìde fún yàn pọ̀lọpàá láyé mi ti tí èèyàn kan tó bá jálejò tó bá dé àlejìdé ká lọ pàdé ẹ̀ kábà ẹni lọ́wọ́ tí ó bá ṣe pálejò tó dé àrìn àjò ní kéèyàn sì mọ̀ àná kọ̀ọ̀kan sí ìgbà tó dé pọ̀lọpàá láyé mi ti so àrọ̀ dídìde fún yàn onítọ̀sí alqadimu mina safar yẹn lè dìde fún sóyé nìsín èèyàn sì èèyàn lè tètè pàdé ẹ̀ sóyé ọlọ́pàá àlọ́wọ́ náà ṣé bẹ̀rẹ̀ mi wà ọ̀yà wọ́n tó bá yẹ zákùn lọ. náà náà náà náà. Okay. ilẹ̀ tó jẹ́ ó ti ó ti ọlọ́wọ́ fẹ́ ara àtàbíjọ ẹ̀ka sọ ọ̀rọ̀ kíkọ́kọ́ sí dáadáa sí màmá ẹ̀rẹ̀bẹ́ wà wà lé ọkọ yóò tún màmá wọn lédi òun alẹ́mísí ní kọ́kọ́ sí dáadáa sí màmá wọn ọ̀rọ̀ láàrin màmá rẹ̀ àti bàbá rẹ̀ obìnrin tó bá wà nílé ọkọ dáadáa ti lé ọkọ nọmba wán ọkọ nọmba wán torí pé ọkọ làjẹ́nà àti náà rẹ̀ tó bá ṣe ojúṣe ti ní ọkọ tó ń tó kàn lé ọdún ló tó kàn lé ọdún kò sí lẹ́tọ̀ọ́ fún ẹni òbí kó sọ pé kí ọmọ rẹ̀ okó ń lé òun nílé ọkọ rẹ̀ darí láì sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ ọkọ nọmba wán níbi ìyún ọkọ nọmba wán ọlọ́run ló kàn án lọ́wọ́ ẹja tó fi kàkó láàbẹ̀ gé bàbá tó dùn tẹ́yà bá fi obìnrin tí màmá rẹ̀ bá ní ìyìn láìkẹ́ kéèsì dáadáa ni pé kéèyàn gbọ́ sílẹ̀ tí a bá rẹ̀ bá dá ah, ọmọ tó fẹ́ ìfẹ́ tó fẹ́ kọ́ọ́lẹ̀ tó bá ti bàbá tó máa ti ń sọ tó sì lẹ́sìn èèyàn kò bìnrin yẹn ni ó kọ́ọ́lẹ̀ mo rò wá láyé àti ẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé anábì sọ́nà láàrin wàlẹ̀ wà sọ́nà tí ó mọ̀rún ní pé kí Abdullahi ọkọ̀ obìnrin tó fẹ́ nílọ́kọ̀ obìnrin yẹn kò fẹ́ gbà ìgbà tí wọ́n dọ́dọ̀ anábì sọ́nà lọ́wọ́ àríwá sọ́nà anábì ni àtọ̀ yà bá tí bàbá rẹ̀ ń rìn ní kò tẹ̀lé tó bá sọ bàbá tó jẹ́ bàbá nílà àwọn obìnrin tí a máa ń ṣe gini tí ó ní bàbá ọkọ wọn òun àṣíwò wọn àà kí bàbá ọkọ rẹ ọmọ ya gọmẹsì ní ọ̀nà ó dẹ̀ sú ẹ mo rò bá bàbí tàbípa Ibrahim alayhi salatu wassalam ó kì ránṣẹ́ lẹ̀ fún Ismail pààrọ̀ ẹran àti ẹlẹ́ ẹ̀ ó pààrọ̀ àbí ọ̀pààrọ̀ ẹ̀ kò sí tọ́ka ó lè má sọ orísun yẹn gan bàbá alágbára kọ́ sọ pé kò wọ̀n sọ tí kìí bá ṣe pé a bá kẹ́ fún pé torí ẹ̀sẹ̀ ni o bàbá tó náà lẹ́sìn tó nímà tó máa ti ń ṣe ò lé ní lẹ́sìn tó wà báyìí tí ó sì ní fẹ́ sọ fún ọ. ó lè ti máa kankan mà wọ́n níra wọn tí ó sì fẹ́ kọ́ mọ̀ wọ́n gbérú ẹ̀. olùpàdà rẹ̀ tí ó bá máa sọ pé bàbá dájú ẹjọ́ síta àbọ̀ ẹ wá bá wọn àpò sáà mọ́lẹ̀ bàbá ọkọ rẹ̀ náà nù orí ìnáwó tí bàbá ọkọ ń wà náà ló ti padà kẹsí pé dájú ẹwọ ẹjọ́ kò nígbàgbà tí wọn àbá ti bábù lé wọn ọgbọ́n máa wọn nùkẹ́ padà ní wọn léwọlé obì jàǹdà ẹ̀sùn àbáyẹ̀ ní tóbi bá bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ òní láti ìlú tí òṣèlú àjọ ah, dájú ẹ̀ bá wálé kò ní wọlé o ní wọlé o kò ní wọlé o wọn ò tiẹ̀ wá gbọ́ ní tó ń ṣú ọ ní pé kó o bí obìnrin kan kó bá wọn wà mí náà tó bẹ́ẹ̀ àwọn òbí rẹ̀ mọ́ wọn ti bí yọ ọgbà kàlámù débi pé yóò sọ pé tẹ̀yìn èdè tó yẹ obìnrin yóò fi dé báyìí tó máa sọ pọ̀ ní débi tí kàlámù jọ gbà ṣùgbọ́n bàbá yìí báyìí ní kàlámù bá tó ká sì bẹ̀rù dáadáa ká máa ká mọ̀ ara wa o tọ́lọ́wọ́ sànù wa ó dàbí ẹnìkan fẹ́ bèrè kẹsì náà. kẹ́ mẹ́fà tó bá bẹ pẹ̀lú tó wọ́n pẹ̀lú mọ́lá nìyà ó bàṣàrọ́tà ẹni tí àwọ̀ kan bá wàrà sí lára ẹ̀ kò gbọ́dọ̀ jagun ìyẹn dẹ̀ bẹ̀rẹ̀ látọ̀lá lọ àbí ọ̀la wọn àná àbí ọlọ́run fún wa lọ sọ fún